ó ti gbàgbé òun náà gbàgbé ó wá dijọ́ kan ó fẹ́ travel ó wá létí plane ti gbéra kó tó di kó dọ̀hùn ìgbà tí plane gbéra tó ti lọ ó padà wálé ṣùgbọ́n. المصطفى صلى الله عليه وسلم الحمد لله رب العالمين الحمد لله الحمد لله الذي هدانا على طريق على طريقة المسلمين الحمد لله رب سدنا علما وإكماما إكما والتقوى إن شاء الله بسم الله الرحمن الرحيم بإذن الله تعالى كم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 ọba gbogbo àgbáńlá ayé ọba oníkápá lórí gbogbo nǹkan ọba bó bá ṣe tó bẹ́ẹ̀ náà ni ó ṣe rí bí ó ṣe tó bàbá yàrá ìyá nìkan ò lè dá tó bẹ́ẹ̀. We begin the name of Allah, the most gracious, the most merciful, Allah the overpowering, the one that has power over all the world. Allah has predestined the event of liar. Whatever you see in life will happen according to the will and plan of Allah. Whatever Allah has not decreed, there is no one that can do it. Allah is the doer without let other than intends. Ẹ̀rù ẹni bá. Allahu Akbar. Kò sí ayé kankan bí kan yẹn nìkan láyé ìrẹ̀lẹ̀ àlùkìyàmà. Allah, Akbar. Allah àfihàn alone. There is no one that has power among human, among jinns, among angels only Allah alone is powerful. ọ̀dá wa ni ọ̀dá ènìyàn ni ọ̀dá ìjàn ni ni àwọn kan ló ti ń lò bọ̀ káwa ó tó débẹ̀. Allahu Akbar. máa má kó ń bẹ àwọn míì lọ́wọ́ fi wọ́pọ̀ wa. tàbí ìṣòlọ́. ẹ sáà já lò ó lórí ìbẹ̀rù ọlọ́run. Allahu You created us, you created angels. you created the genes, you created the humans. There was some human, the, the generation on the earth before, we were there. You brought us here with, with the appointed time. From time I will see you have selected time we will leave the service of the earth. Let us preach. Let us do righteousness while we are still on the service of the earth. Let us fear Allah. Let us obey the commands of Allah. Onígbàgbọ́ pé ìyẹn lológun. Allahu Akbar. Kò sí ológun kankan bí kankan kọjá ọba àṣọ ni. Akbar. Ìyẹn lológun orí ilẹ̀ yẹn lológun nù sánmà. Allahu Akbar. Ẹni ọba fogun bá lógun, jẹ́ ní tí ọba fogun bá bá bá yálà yẹn tó lè fogun jà ó sì ń lọ lẹ̀. I believe Allah is the Lord of hosts, Lord of the soldiers in the heavens above heaven and seven firmaments, Lord of the soldiers in the earth below the earth and seven firmaments. Whomever Allah has no wage war against, there is no kind of wage war against them. Allah is the powerful. Allah is overpowering. There is no one that has power except Allah. Kò there is no Lord like you. There is no God like you. Allah, the living God. Allah who sees us all. We, we see no, we see not Allah, but Allah sees everything. Allah Allah is the Lord of terror and there is no one that can deliver anyone from your hunger. Only you can deliver anyone. There is no one that is powerful except Allah. Ntọ́ba amúwapá àṣewútúbà abẹ̀rù ènìyàn ló dá sí. Kàbùtù òní túmọ̀ mí. Allahu Akbar. Tá a ka má ṣe gbé ka pé ìwọ ò ní ju ju èèyàn mẹ́ẹ̀ẹ́dógún àbí èèyàn lọ nínú mọ́ṣáláṣí. Tá a gbé ka bẹ́ẹ̀ ká má bọ̀rọ̀ ọlọ́run bá ti wá lọ. Allahu Akbar. I see what we do not attend Juma service to observe khutbah. It seems we fear human being. We must not fear anyone. We should fear Allah. So we should about what they say concerning population, uh, but we should preach to the fury, the rest of Allah. Allahu And see, we are reading from chapter seven of the Holy Quran. Quran seven. ayati ada was wa wa miya taini. inshallah. abadi aya wa miya taini ní ìjọ ìjọ. inshallah. àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ada wa miya taini yawma bi isimilahi ta'ala. we are reading from chapter seven verse two hundred and one today. the inshallah. ọkùnrin fún anábì muhammad. sallallahu alayhi wa sallam. yìí lè yẹ di ilẹ̀ takọ́ tàbíù aláhàbọ̀ ìnàlẹ́dí nàtàkà ọ̀rí ẹ̀yìn ènìyàn tẹ́ ẹ páyà mi. kábíyèsí ọlọ́run. ẹ rí ẹ̀yìn ènìyàn tẹ́ ń bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ bẹ̀rù oṣù tẹ́ ẹ bẹ̀rù ajé tẹ́ ẹ bẹ̀rù ẹlẹ́bọ gbogbo ń sẹ̀yìn lórí ilẹ̀ àtọ̀dọ̀ mi náà ló ti wá báyìí. and verily those who fear Allah alone they do not fear any witches they do not fear any wizards They do not fear any powerful people. They fear Allah alone. Whatever befalls them in trial, whatever comes to them in trial, is all from Allah. Ah, ìlẹ̀lẹ̀dínlẹ̀ taqaw. Ọ̀rí àwọn èèyàn tó ń bẹ̀rù Ọlọ́run ọba ní ìkọ̀kọ̀ àti ní gbagba ìsámá sàwùtọ́ ìfù. Allahu Akbar. Nígbà tí ìròyìn yìí bẹ̀rù kankan kọ́ ló ti mi ni mo fẹ́ fi yọ̀rọ̀ yín ni ta ló ń sin ayé. Allah. And those who fear Allah, when a thought of evil from Satan assaults them, when there is whispering from devil into their heart, Allah has brought this as swear in order to determine, to make to know those who are really Allah fury, to make to know who are deceiver, who are hypocritical among men, hypocritical among women. Ìlà máa sọ̀rọ̀ tọ̀ ìfún mi ní ṣèitán. Ìgbà tí ìròyìn ìròyìn bá ń ṣẹlẹ̀ sí yín látọ̀dọ̀ èṣù. Allahu Akbar. pé àbíká sẹ́ni àbíká mọ̀ sẹ́ni hmm. àbíká sẹ́ni àbíká mọ̀ sẹ́ni mọ́ọ̀mì ní pàápàá látọ̀dọ̀ ọlọ́run ọba wa orí òtẹ tèmi yóò dùn lórí. Allahu Akbar. when when evil thought if it's a Christian comes to you from Satan casting down into your heart, maybe we should establish junior service or you should not establish junior service. But Allah fury, one, they will stand firmly on the commands of Allah and the Holy Quran. They establish human service according to the will and plan of Allah. Tazakaru, tabiru, Allah. Ìrántí ọlọ́wọ́ bá dínú ọkàn rẹ̀. Káyọ̀ ìṣẹ̀lẹ̀. Ẹ wá kí la fẹ́ dánwò yìí. Tazakaru yóò rántí Allah agba. You see, they bring Allah to remembrance. Think about it. What are we going to do? What is this we're doing? what does what do, what happens what befalls us why we we will not establish human service and you see they remember Allah understand they firmly on the commands of Allah. Faiza hun nígbà náà mo bó ṣe rú olúwe ó wàhálà yóò wá rí náà lóòótọ́. Allahu Akbar. àwọn tó lè to kábíyèsí. eléyìí tó ń ṣẹlẹ̀ yìí àbòsí ló ń bẹ̀ ń bẹ̀. Allahu Akbar. and you see remember they see aright they see the truth and you see what is the truth to stand firmly on the commands of Allah. It is interesting this. When you follow men, when you do not follow Allah. Al-Qur'an dundun dawa. Wa iwanuhum yamudunahu fi ligayi sunna la yukisiru tabiru. Allahu Akbar. Wa iwanuhum àwọn ọmọ ìyá wọn yamudu bẹ́ẹ̀ wọ́n wá máa wá ṣe àlékún fún àwọn ọmọ ìyá wọn fìlìgè yìí níbi ọ̀nà ìṣìnà tí wọ́n ń tọ̀. ọlọ́ọ̀gbà. àwọn aláìgbàgbọ́ nù. Hmm. wọ́n máa ṣe àlékún ìṣìnà fún àwọn ọmọ ìyá wọn lójú ọ̀nà tí wọ́n ń tọ̀. yà lẹ́nìkà ti mọ́sálásí ni àlíkà ti ká mọ́sálásí ni àbà ọmọ ìyá mi ò ṣe wá rorí. kábíyèsí orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. kábíyèsí lọ. talẹ̀ ni tó máa dánwò wá sí gbogbo àgbáyé kì í sọ́lọ́run ọba ní mọ́sálásí talẹ̀ fẹ́ẹ́tì. Allahu Akbar. But their brothers in the evil ones they plunge them deeper into error. They say put the mosque on lockdown put the mosque on lockdown. Allah has brought the trial. Why do you want to put house of Allah on lockdown? You are transgressing the bounds of your Lord. kí ló ń bọ́ mi láyà mo wá wo ọ̀rọ̀ kan nínú sálẹ̀ ìbáyìí àbílẹ̀ o kí ló ti ń gbórúkọ rẹ̀ ìlú tá a yìí níwájú mọ́sáàsì ni wọ́n kún bẹ̀ bá mọ́ n tó ń ṣẹlẹ̀ sí wa ló ń ṣẹlẹ̀ sí wọn lọ́hùn gbogbo wọn dájú pé lẹ́wọ́n kígbe sọ́lọ́hùn bàtú dá wa gbàtẹ́ yìí wọ́n lé wa lé wa ní ṣọ́ọ̀ṣì ẹ̀ lé wa ní mọ́sáàsì síwájú ìsàlẹ̀ kó wa lọ. I can watch on the internet the spinner to see in front of their monk the lying prostrate men and women bowing down, calling Allah. They know Allah is the source of their trial. They were invoking Allah. When you say we should put us on lockdown, put choices on lockdown. She want to, to excavate us. I want to cast us away from the from the front of Allah. Do you want to take us to the shrine of God, shrine of idols? Why do you want us to leave the monks the house of Allah? Whom do you want us to fight? beside, Allah. Olúwa ni ó ṣe Sùmùràtù. Ẹ̀fẹ̀ mi yí balẹ̀. Òun ló ń bẹ̀m̀bẹ̀ lánàá, òun ló ń bẹ̀m̀bẹ̀ ń jẹta, ló ń bẹ̀m̀bẹ̀ lẹ́yìn bá a bá kó ń And you members of human world, you should know Allah is there. Allah is there every time. Allah was there yesterday. Allah is the one that brought us here. Allah will take us away one day. When we live here, Allah will still remain everlasting. There is no one like Allah. Bá a bá kú ọ̀n bẹ́ẹ̀, àwọn kan ní ọ́fíìsì bẹ́ẹ̀. Bá a tó débẹ̀, àwọn kan ló ń bẹ̀ ń bẹ̀. Allahu When we live there, Allah will put another people in our stead. Before we come here, Allah put other people there before. That means everything happens according to the will and plan of Allah. Kò wá sí bá a ti lè pariwo tó bá a ti lè wá tó súnmọ́ lẹ́yìn náà láyún kí sí irú náà ọlọ́run ni wọn ò ní fa o àwọn táwọn ò ní gbọ́ àyàfi bọ́lá wà ní bá dé sọ lóyà.